ọ̀pọ̀ ńlẹ̀ o ẹ ẹ lọ́wọ́ kò mátà lọ́wọ́ rẹ́ẹ̀dì ni wọ́n yìnbọn gbà yípo ni one five nìyẹn lọ́ra kí náà ń pè materials ilé ẹgbà ń tó la ẹ ní ẹ̀rí kí ló kọ materials ilé international materials ìtalasala talasala material ọ̀wọ́n bolo tira. mo mú bọ́ lọ́dọ̀ bá gbé London tó ṣẹ̀ṣẹ̀ lọ ló ti mélé ìbọn eléyìí tó ti wọ̀ ọwọ́ ńlá sí ẹ̀. ele. ẹ mo rí lọ́rùn ẹ̀ lásẹ̀. ìṣe July. ìṣe July lásẹ̀. ìṣe July lásẹ̀ ọ̀dẹ̀ lọ London lọ́dún yìí. wọ́n fẹ́ bọ̀ lówó. yes sir. ṣé wọ́n kọ́ láì fún ọ ní àbíànsá ọ̀làdàgbà tó jẹ́ ẹran jẹ. mo bá ń bẹ̀ ni ẹ̀mẹ́ntọ́kọ ta ló wá fìlà jọ. bàbá mi kì ni ọlọ́run gan ó gan kọlà. ó ń dà. tí irú láti ẹ̀yìn wá ní ọmọ pé wọ́n sàn sàkúsà náà. bí n bá dúdú mo fi jọ lọ́rùn. ìyàn jẹ́ ẹran jẹ ó ní kíni. bí n bá dúdú àjọpọ̀ lọ́n dúdú. ẹ bẹ̀ẹ̀ tí mo rọrọ tí ó sì wọ yẹn lágbára díẹ̀ kí ọlọ́run kó bẹ̀ ọ́ wò. àmín. àwọn àjẹlé yín tó bínú kọlà yìí kọlọ́run yí ayé wọn padà. àmín o. a dìmọ́ bá rẹ̀. bàbá tó bí ọmọ dẹ̀wẹ́. èké àbúrò rẹ̀ ń kọ́ àbúrò rẹ̀ ń sùn ó tún bí pamọ́ <laughs> ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ọlọ́run yóò yà yín lẹ́nu. God will surprise you. ọlọ́run yóò yà yín lẹ́nu. God will surprise you. ọlọ́run yóò yà yín lẹ́nu. God will surprise you. nínú àwọn tó fẹ́ wọlé padà àwọn ọmọ bíi méje báyìí ni mo fẹ́ kó fún ọ. <laughs> wọ́n lọ́lọ́run ọ̀bọ̀ gbé. <laughs> bàbá rẹ ló ń pè ló my daddy i'm eh, my daddy náà ni <laughs> láti ìwọ náà lọ dìmọ́ ọmọ rẹ dìmọ́ bàbá rẹ. <laughs> ayé yín ó dìde ẹ ní rí ibi. amen èwo ni amen. àmín. àdúrà yẹn ó gbà. Ah. ṣèbò sí bàbá rẹ. <laughs> bí bàbá ti rí lọ́mọ rí why of Pastor Lade of the weekend. <laughs> eh? Why of land of wicked read chicken? Or of wicked read chicken? I see you that they could read chicken of weekend. <laughs> Bàbá ògbé ìbò ọmọ náà gbó. Etí ń ṣe bàbá ran ọmọ. <laughs> Àdúrà yẹn ó gbà. Amen àdúrà yẹn ó gbà. àmín. sáré já sọ nǹkan tí ọ̀rọ̀ àkọ́sọ ní àárọ̀. let us talk about early morning discussion. àwọn ẹni tó yí èèyàn ká. people that are close to you. tó lè mú kéèyàn má jẹ ti èèyàn wáyé wá jẹ. that can hinder you from fulfilling your destiny. tọ́jà pé bí èèyàn bá béèrè lọ́wọ́ Ọlọ́run. if you don't inquire from God. èèyàn lè tẹ̀lé ìtọ́sọ́nà wọn. you may follow their leading. kó sì ṣìyàn lọ́nà. and mislead you. bíbélì pé fi ọ̀nà rẹ lé olúwa lọ́wọ́. the bible says commit your ways to the lord attorney yọ̀ọ̀sẹ̀. ó ní ọ̀nà mi kì í ṣe ọ̀nà yẹn bẹ́ẹ̀ ni èrò mi tẹ̀nà sí ti yín. my way is not yours and yours is far from mine. ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ tó o bá fẹ́ gbé. for any step you want to take. tó o bá fi lọ ọlọ́run. if you don't see God's consent. àwọn kan tó yí ọ people that perform around your world. wọ́n lè mú ọ ṣàṣìṣe tàbí can be upset with you or cause you to make Tabi a mistake. and you may not be able to fight for it. àwọn ènìyàn tó lè yí ènìyàn ká tó lè sọ ohun tọ́lọ̀ fẹ́ ṣe fún èèyàn tó lè sọ dogun mọ́ èèyàn lọ́wọ́. they can turn God's plans to battle. ohun àkọ́kọ́ ni pé bàbá ènìyàn lè yẹ. your father can make it not to come true. ìwọ ló rí ìran rere bàbá rẹ lè mọ rere. you are the one that saw that vision your father may not see it. ìwọ tó ríran rere ni kó o béèrè lọ́wọ́ Ọlọ́run pé bó o ní kí n ṣe rìn. try to see God's consent as touching I go to go about it and follow your vision. Genesis thirty-seven There is the seventh time. Jacob sọ fún Joseph pé. Jacob told Joseph. Kò ní possible o. It is impossible. Ó èmi àti màmá rẹ̀. How can I your mother? Ó pọ̀ fún bàbá rẹ̀. Má sọ má sọ ọ̀ràn bẹ́ẹ̀ mọ̀ kò lè possible. Don't say so again it is impossible. O ní má sọ ọ̀ràn yẹn mọ́. Ó wí fún pé àlákílẹ̀ èyí tí wọ́n lá yìí. Àlákílẹ̀ èyí tí wọ́n lá. Èmi àti ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀. Àwọn arákùnrin rẹ̀. Yóò wá ní tòótọ́. Ọ̀ wá ga jù á lọ. Láti forí balẹ̀ fún ọ. Kò lè possible. He said it is impossible. Wo gbogbo ẹni tó lóòní ga. Whoever mm. say you're not going to believe today. I prophesy to you. Ó tẹ̀ wọ́n mọ́lẹ̀ dìde ni. March on them and rise amen. Amen. So ìrántí ìwọ rí ó yàtọ̀ sí ti bàbá rẹ̀ rí. Ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ rí ọ̀dọ̀ Ọlọ́run lọ gbọ́dọ̀ kó lọ. Bí ọ̀nà rẹ̀ lé Olúwa lọ́wọ́ gbọ́dọ̀ pẹ̀lú òun ó sì mú ṣẹ. So You don't take it to your father. Your father may not give you advice that make you to make progress. He can use his advice to make you to experience setback. He can say in the year 1930, this how we used to operate. 9030 is different from 2023. Your father can avert it. He may not inquire from God and use his wisdom. But you, you are the owner of the vision. now try to with God's consent. your mother can wage you against you and avert your vision. Genesis twenty seven six ìyá Jacob. Rebeka wí fún Jacob ọmọ rẹ̀ pé Rebeka mo gbọ́ bàbá rẹ wí fún sára arákùnrin rẹ pé. o gbọ́ tí bàbá rẹ fẹ́ súre ògo fẹ́ bọ́ sára arákùnrin rẹ. mú ẹran ìgbẹ́ fún mi wá. mẹ́ràn ìgbẹ́ fún mi wá. kí o sì ṣẹran àdídùn fún mi. ṣẹran àdídùn fún mi. kí èmi kí o jẹ. kémi o jẹ. kémi o súre fún ọ. kémi o súre. níwájú olúwa. níwájú olúwa. ṣáájú ikú mi. ṣáájú ikú mi. ìjẹ́ nísinsìnyí ọmọ mi. ìjẹ́ nísinsìnyí. gbóhùn mi. gbóhùn mi. gẹ́gẹ́ bí èmi ó ti pàṣẹ ètò láìkì ìwọ gbé tọ̀ bàbá rẹ lọ kí o lè jẹ kí o lè súre fún ọ kí o tó kú kíni jacob wá fi dáhùn. jacob fún yín dùgbẹ́ sẹ̀yà rẹ̀ pé kí èsì ènìyàn onírun ni èyí sọ o arákùnrin mi alára sì lé èmi bóyá bàbá mi yóò fọwọ́ mi bá èmi yóò sì dàbí ẹlẹ́tàn fún èmi yóò mú ègún wá lórí mi kì yóò ṣe ìbùkún ìyá rẹ̀ wí fún pé lórí mi ni kí ègún rẹ̀ tó wà ọmọ mi sáà gbọ́ ìdí nìyẹn tí ìyá rẹ̀ ò fi jẹun ọmọ. why is Mary reap the fruit of her labour over him. torí ègò padà sí orí rẹ̀ because the cost went back to her. bàbá ló rò pé máa kú ìyá ló kú. she thought his son was going to die but she died instead. Jacob kì í ṣe ẹni tó yẹ kó lọ sọ́fà. Jacob was not destined to suffer. He was God's beloved. But his mother said he should take shortcuts. And anybody that takes shortcuts will suffer it. Ẹni gun egbe lọ́sàn-án yóò rìn lóru yóò fi You will walk during the daylight. Ọ̀dà ẹni If you use a woman's cloth to cover your body, you ride bicycle overnight. you know it can cover your entire leg. if you change your sleep position you must adjust. What are you riding? You're riding a bicycle. So now, Baba, rẹ̀ ló jẹ́ ọlọ́sìn His father is the reason why he was enslaved. He was not destined for such. Because of the short term he took. He is the reason why he suffered for twenty years ṣebí ń lọ mú ìyàwó wá fásitì lọ́wọ́ kan ni. they brought the one ọba isi that is what they supposed to do to him. oko tí ọba wa lò the glory supposed to use joseph ní lò joseph use it. ìran rere tọ́lọ̀ wa ní fún. is vision. ìran rẹ̀ nìran rere ṣe fún kèso. He didn't come true in his lifetime. Òun struggle ní ọjọ́ ayé. He struggled throughout his lifetime. Because of the shortcut he took. Wọ́n lè kọ́ láti rìnrìn kúrò. They can teach you to do something questionable. You should know. Iwájú Ọlọ́run ni tó nílò wá. What you need is in God's presence. Bẹ́ẹ̀ni bá tí ọ̀ rìn tán. He man goes to. Wọ́n padà lẹ́yìn Go astray go back from you. Mo gbàdúrà. I pray. Gbogbo ẹni fẹ́ lé ọ níwájú Ọlọ́run. Whoever want to send you out of God's presence. Báyìí ló Olúwa sọ. God says the Lord. Ọwọ́ ìbínú Olúwa kọlù. The end of the road to go smite them. Amen. Olórí ẹbí. The head of the family. Olórí ẹbí. The head of the family. Ó lè bà nǹkan jẹ́ o. Can destroy things. Ó lè bà ìpinnu tó o ní jẹ́. Can destroy your plan. ìlú kan bẹ nìbàdàn yìí. there is a family in Ibadan. gbogbo ẹni bá bí ọmọ níbẹ̀. anybody that put to bed there. tó bá jẹ́ nàìjíríà lọ wà. if she is in Nigeria. wọ́n gbọ́dọ̀ gbé olubi ọmọ wá sọ́dọ̀ olórí ẹbí. he must take the placenta of that baby to the head of the family. tó bá jẹ́ abroad lọ wà. if she is abroad. olórí ẹbí ló máa fún ọ ní gbogbo orúkọ tí wọ́n fún ọmọ yẹn. the head of the family will present the name to christian that baby. and their normal tradition will be observed on the naming ceremony day. gbogbo ẹni bá bí ọmọ ló bá jọ pólè lọ́wọ́ olórí ẹbí lọ́mọ tí ń folú the head of the family is the only one I know so he's using those placenta for. àti Genesis forty eight rè. Genesis chapter forty eight. bẹ́ẹ̀ni tí. verse fourteen. verse fourteen of this. joseph ní kí jacob òfin lọ́wọ́ ọmọ rẹ̀. joseph told jacob to place his children look at what he did. ọwọ́ ọ̀tún lórí àbúrò. he placed right hand on the younger brother and placed the left hand on the elder brother. he said this is wrong. ẹgbẹ́ ọ̀tún lórí I just he said he was but he can't be up to the standard of his younger brother. ó gba ògo lára Manasseh ó gbé Ephraim Ephraim tó gbé ògo fún ògo he was not a good user of glory. ògo wa glory was in his body he didn't use it. and it was growing. and it became a bird ìyẹ́ sì fi dàgbà lára rẹ̀ tó rò nǹkan ló lògo. he was not the owner of the glory. ògo sì fò jáde bí ìyẹ́ from his bí ẹyẹ. bíbélì wa ni mo ṣe ti Abraham ògo rẹ̀ yóò yóò lọ bí ẹyẹ torí kò mọ pàtó ẹ̀. ẹni kọ́ mọ yìí wúrà òní ọmọ ń ta fún. èmi ò mẹ́ni tó já ògo gbà lọ́wọ́ rẹ̀. I don't know the one that jack your glory. tó gba ògo àkọ́bí. that took the glory of the first born. tọ́wọ́ lónìí tó àkọ́bí. that says he went up to the son of the first born. báyìí lolúwa Jehovah wí. that says the Lord Jehovah. ògo tí wọ́n gbà lọ́wọ́ rẹ ó yà gbà ògo rẹ padà. Àná. Your in-law. Hmm. Wọ́n lè bà ìpinnu rere jẹ́. They can nullify your plans. Tí hmm, àwọn ènìyàn tó yí ìyàn ká. People around you. Tó lè má gbà kí ìran ọ̀sẹ̀. May hinder your vision from coming true. Listen. to what Jacob told Laban rán mi send me to my people nígbà wo when will I make provision for my house he was busy telling him because you have virtue please stay with me. bó ṣe pé mo rí ọ̀fẹ́ lójú rẹ torí mo rí pé Ọlọ́run ti bùkún fún mi nítorí rẹ ó wí fún pé sọ iye owó sẹ́ rẹ kí n fi fún ọ. bọ̀dá kan fẹ́ yàwó. a brother got married. wọ́n wá lọ rí wọn. I went to see him. ọjọ́ wọn ti wedding on his wedding day. ah. his in-law said ah the mother-in-law. I ever give you a house. mo bọ̀ ní church. and a church. bàtí bọ̀dá yẹn fẹ́ yàwó délé. when he took his wife to his house. so ọ̀dọ̀ ya ìyàwó ni ìyàwó his wife will stay with his mother-in-law. and he will approach his mother-in-law and say please. I wouldn't know when I can be. ìyàwó mi. privileged to have a with my wife. me ten days. And his brother will say to him, please give me ten days. I will tell her to come and meet you. Tọ́ba ti ten days yẹn. After ten days, you go back to her. Please, I will still bear in mind our discussion. She will say, of course I do. She will come to you, but don't exceed an hour. And she will telling you, I am time conscious. I said to that brother, I said, they've got you wrong. ẹ̀yin ya dìndìnrín. you are a fool. àyà burúkú ṣe é fi àna burúkú ò sí ní. you can marry a bad woman but you cannot afford to have a bad in-law. ọkùnrin ló níwà tòmọ́tò bọ́ọ̀lù ní àná tó burú. but they are from a bad household. ọ̀pọ̀ ọkùnrin ló níwà tòmọ́tò bọ́ọ̀lù ní àná tó burú. ẹ̀sà bẹ́ẹ̀ bá bọ́ bẹ́ẹ̀ yóò dàbí ìbàdí ń bẹ nínú náà náà jó yàn. to be as if fire is burning you nígbà tó wọ̀ tó wò sí tó rí pé àwọn ọ̀tá ló yọ ọ́ nígbà tá a ti kó aṣọ rẹ̀ lẹ̀tẹ́rù ń bá ọ. even to pick your goal you are scared you are down with phobia. Eh, Genesis thirty one twenty two. Genesis thirty one eh, twenty two. Àwífúnlábánì eh, ní dókítà pé Lẹ́bàwọ̀n sọ Jacob ti sá lọ. Ó sì mú àwọn arákùnrin rẹ̀ lù. Ó sì lépa rẹ̀ lọ́jọ́ méje. Ó sì pa ọba ní òkè Gíláàdì. Nígbà tó bá lókè Gíláàdì. Ọlọ́run sọ fún pé má bàyé rẹ̀ jẹ́ mọ́ pa o àná tó lè pààyàn. God told not to kill him. àní lọ tẹ̀ kí o. má bá sọ rere tàbí búburú ṣùgbọ́n gbò dọ́dọ̀ rẹ̀. when he approached him. ó fi èpè kan ràn lọ. he assisted with a curse. Eh. nítorí mo bẹ̀rù ni eh. torí mo pé wọ́n lè fi agbára gba ọmọbìnrin lọ eh. lọ́wọ́ ẹnikẹ́ni tí wọ́n bá rí àwọn òrìṣà rẹ̀ lábàárín sọnù àgọ́ lọ àti nínú noa. lábánì sọ fún pé ó wà ní ìkáwọ́ mi láti ṣe ọ́ to do you evil. àti nísìnyé. ṣùgbọ́n ọlọ́run bàbá rẹ̀ wá bá mi. came to me. pé kí n má ṣe tó fún ọ bẹ̀ tó sí èrè láwọn ọmọ mi tó kó lọ. because you took my children away. ọmọ wo lọmọ rẹ̀ ìyàwó tó sin gbà fún. he was enslaved because of his daughters. seven years respectively. ṣé tó sá lọ ní àṣírí tí ìwọ tàn mí jẹ ìwọ òwe fún mi kí èmi ó lè fi ayọ̀ àti orin àti ìlù àti dùrùsíọ́ ìwọ kò jẹ́ kí èmi ó fẹnu kó àwọn ọmọkùnrin àti àwọn ọmọbìnrin mi ní ẹnu ìwọ sí èrè lélẹ́yìí tó ṣe yìí ọ wà ní ipá mi. what did he do? kí n ṣe ọ níbí. ọ̀rọ̀ ń bá jiná tù kan ni. he fired him. wọ́n ọ̀pọ̀ ọmọ ológo ló bọ́ sọ́wọ́ tó le sà. times of various wars and catch up and devil incarnate. èyàn lè mọ̀ sí ayé wa bẹ̀ kó sílé ọkọ wò. you may not go to this world to live a wrong life but you may enter into the house of the wrong husband. you may enter a wrong in-law house to be a sinner. you are inside fire. tọ́ọ̀rì bí ìyáyàwó tí ń báyàwó páàkì ẹrù jáde nínú ilé ọkọ ni. àbísí where a mother in-law is helping her daughter to pack out of her matrimonial room. bóun àtọ́mọ̀ ẹ̀ bá ti níjà ọ̀ lọ you oh must leave my son's house. ẹ wá béèrè pé bọ́ọ̀mọ rẹ obìnrin bá ṣe báyìí lé ọkọ ṣé yóò sọ fọ́ọ̀mọ rẹ obìnrin náà pé kán lè. if your daughter is passing through this in her matrimonial life if you tell her to leave. I pray. Ẹni tó ń dìnnà rere rẹ lọ́wọ́. What was hindering your vision? Ní òní ni kì í sọ̀nà. Today not tomorrow. Ọwọ́ Olúwa máa kọlù wọ́n. The head of God will smite them. Amen. Amen. Ẹ̀gbọ́n. Your brother. Genesis thirty-seven eighteen. Genesis thirty-seven eighteen. Hmm àwọn ẹ̀gbọ́n rẹ̀ sọ fún pé. his brother told him. o lè lọ. nígbà tí wọ́n rí bí ó kéré kó tilẹ̀ tó súnmọ́ etí ọ̀dọ̀ wọn wọ́n di rìkísí sí láti pa wọ́n wí fara wọn pé wò ó alálà ní ń bọ̀ wá nísinsìnyí ẹ wá ẹ jẹ́ kí a pa kí a wọ sínú ọ̀kan nínú ihò wọ̀nyí àwọ̀ ó sì wí pé ẹranko búburú ló pa jẹ àwọ̀ ó sì máa wo bí àlá rẹ̀ yóò ti rí sẹ́ẹ̀rì bí wọ́n bá wá pa Jósẹ́fù if millions of people ní ọba kú láyé. millions of people will have died. Sorry, bí wọ́n bá dọ̀ dúró millions of people ni wọ́n dá dúró. millions of people be stagnated through your stagnation bí wọn ọba you òṣètò ọwáyé wá sí torí ẹ̀ ló jẹ́ kó lè kókó kọ́ ọmọ sọ pé mo sá ń gbàdúrà mo sá ń gbàdúrà kéèsè pọ́lọ́hàn gbọ́ gbogbo àwọn kan bẹ pọ́lọ́hàn bá yanjú wọn síbi kan wọn ní aláwọ̀ rẹ kọ́ ọ lọ. they won't allow you to have your way. torí ọ̀tá ni wọ́n jẹ because the people are trust you and they know thousands of people you have preached and they don't want you to have your way. that is why ìdí nìyẹn you must be very careful. o gbúdọ̀ ṣọ́ ara rẹ. ìlú your own town olórí and Matthew, country and Matthew two three ní Nazareti in Nazareth wọ́n lọ bá àwọn amòye pé they went to meet wise men. ara rẹ̀ kò lélẹ̀ àti gbogbo àwọn ará Jerusalem. ara àwọn àwọn mélòó ààrẹ lélẹ̀ àti gbogbo àwọn ará Jerusalem pẹ̀lú rẹ̀. gbogbo àwọn ará Jerusalem náà fẹ́ kí Jésù ọ̀wá yé. people of Jerusalem want Jesus to come to this world. àti eh? àwọn akọ̀wé eh? àtàwọn èèyàn jọ eh? ó bi léèrè níbo la gbé bí Kristi. níbo la ti fẹ́ bí Kristi. wọ́n wí fún pé wọ́n wí fún pé ní Bethlehem ti Judea ni torí bẹ́ẹ̀ la kọ̀wé rẹ̀ látọwọ́ wòlíì ni wa ìwọ Bethlehem ìwọ Bethlehem ó kéré ìwọ kò kéré jùlọ nínú àwọn ọmọ aládé Júdà látinú rẹ̀ baálẹ̀ kó ti jáde tẹ̀lé àti ẹ̀ pé òní ó ṣe ìtọ́jú Ísírẹ́lì àwọn èèyàn mi nígbà náà ní Hẹ́rọ́dù pé àwọn amòye kọ̀kọ̀ ó bí wọ́n lẹ́sọ̀ lẹ́sọ̀ àkókò wo lẹ̀ ríràwọ̀ rẹ̀ ó ràn wọ́n lọ ó wí pé ẹ lọ ẹ wádìí ọmọ náà gbogbo ẹni tí mọ́nítọ̀ rẹ lẹ́sọ̀ lẹ́sọ̀ láti dọ̀nà rẹ rú ọwọ́ bínú ọlọ́run ó máa kọlù wọ́n. Amen. Let's so if you are monitoring, you are stopping. Bó bá ṣe é tọpinpin, o ṣe é dá dúró nígbà tí ẹ bá rí ẹ padà. àwọn kan bẹ wọn ń pè ọ láti monitor rẹ. there are some people that call you to monitor your movement. gbogbo ẹni tí monitor rẹ lẹ́sọ̀ lẹ́sọ̀. whoever they are trying to monitor you diligently to apprehend you. mo gbàdúrà. I pray. wọ́n máa rí ìbí nínú ọ̀yọ́ the wrath of God ẹ wá díẹ̀ lẹ́sọ̀ lẹ́sọ̀ nígbà tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá rí ẹ padà wá sọ fún mi ẹ padà wá sọ fún mi kémi ó lè wá alọ́fẹ́ borí balẹ̀ nígbà wọn gbọ́ ọ̀rọ̀ bá wọn bá lọ wọn wo ìràwọ̀ wọn tún ìràwọ̀ padà ìràwọ̀ tí wọn ò rí mọ́ ọba tó bẹ̀rẹ̀ sẹ́ padà ìgbà tí ìwọ̀ràwọ̀ yẹn dé tó dé Jerusalem nìràwọ̀ sápamọ́ nígbà wọn tó kó jerusalem ìràwọ̀ tó jáde padà. when they left jerusalem the star appeared again. wọ́n ya ayọ̀ ńlá. nígbà wọ́n wọ ilé. wọ́n wọlé tọmọ náà. wọ́n rí lọ́wọ́ ìyá rẹ̀. wọ́n wọlé. wọ́n bá dọ̀bálẹ̀ fọmọ. mọ̀ríà bá wọn pé kí ni ń ṣẹlẹ̀. Mary was the one is happening. wúrà àti tùràrí àti òjá bọ́lá wà ní wúrà tùràrí àtòjá yìí o ni wọ́n fi tọ́jú Jésù lọ́dún mẹ́ta àbọ̀ nílẹ̀ Egypt. that is what they used to take care of Jesus in Egypt for three and a half years. àwọn tó wá múra lọ́wọ́ bọ̀ ó ní ìràwọ̀ àmọ̀nà sápamọ́ ńgbà tó dojú ọ̀nà and on their way. bí eh, ọlọ́run ti kìlọ̀ fún wọn lójú àlá pé wọn ò gbọ́dọ̀ padà lọ́bẹ̀ wọn ò padà lọ́bẹ̀ wọ́n gbọ́nà mìíràn lọ sí ìlú wọn wọ́n gbọ́nà mìíràn nígbà wọn lọ kéèsì áńgẹ́lì olúwa sọ jíjẹ́ sọ ó wí pé dìde fún yẹn gbà mí pé sọ́dọ̀ ọ̀lú yìí ó go to your town wọ́n sọ fún ọ pé kí ni lọ kò sí ti ọ̀sẹ̀ lẹ̀ ni ẹgbẹ́ sálọ yìí o they were told to take Jesus away. bí ọmọ wọn pẹ̀lú ìyá rẹ̀ sá lọ sá lọ máa gbé bẹ̀ títí máa fi sọ fún ọ nítorí ẹrọdù yóò wọ ọmọ wọn náà yóò wọ ọmọ náà láti pa ọ ṣẹgbọ yóò padànù. listen he will get rid of him. àmọ́ iye ọmọ ológo jẹ́ ti pa lábúlé. as of glorious one. they killed in the village. ìbátan dìde ó mú ọmọ ọ̀rẹ́ àti ìyá rẹ̀ lóru. nothing will happen i will go. Go, go there. ó mú ọmọ ọwọ́ náà. ó mú ọmọ ọwọ́ náà. àti ìyá rẹ̀ lóru. àti ìyá rẹ̀ lóru. ọlọ sí dídí. òru náà gbé jésù. ó wà níbẹ̀. wọ́n gbé e sá lóru. títí ó di ìgbà tí ẹrọ́dù kú. ó tọ́ ẹ tí ẹrọ́dù fi kú. sílátọ́ni dẹ́rẹ́ bá rẹ̀. òmìnira lẹ́yìn. the church pastor. tó lò ní rogolo. the saints are not going to use your clothes. àṣẹjáde sí ọ. authority locate you. ọba ara yẹ sàmì. ìgbẹ́ bí sẹ́mẹ̀. ó máa fi ayé lẹ̀ ó wà ń bẹ̀ títí ó fi di ìgbẹ́. ọ̀gá mẹ́ńbà eléṣèṣì gbé wálé ọdún yóò wé sí ẹ̀. kí eléyìí tí olúwa wí látẹnu wòlíì kó lè ṣẹ. kó lè ṣẹ. pé ní jìbìtì. ní jìbìtì ni mo ti pé ọmọ mi jáde. ìgbẹ́ rọ́dùn rí pé àwọn amòye ọ̀padà wọ́dọ̀ òun ó bínú ó ránṣẹ́ ọmọ owó tó wà ní Bethlehem ó pa gbogbo ọmọ owó tí pẹ́ ní Bethlehem ọmọ iye ọmọ tí wọ́n pa nítorí ti Jésù àti ní ẹkùn rẹ̀ àti gbogbo agbègbè rẹ̀ láti àwọn ọmọ ọdún méjì tálẹ̀ láti ọmọ ọdún méjì títí ọmọ òjò tí ó béèrè lẹ́sọ̀lẹ́sọ̀ lọ́wọ́ àwọn amòye náà gbogbo òmìnira lé yín. every joint of your household. tó ní lójú òun kọ́ ló ti dìde. na say you no go to hmm. rise before his alarm. ọlọ́run àwọn apostoli. the God of the apostles. lórúkọ jésù ó kọlù wọn lónìí o. find them this morning. amen. amen. dèmẹ́ pàmò dísè o. àtúndé three right. ẹ̀ẹ́kejì ni your friends. Zechariah thirteen six. Zechariah chapter thirteen verse six ọgbẹ́ wo la sá ọ. which one is this on you. ilé àwọn ọ̀rẹ́ mi. the one inflicted on me in my friend's ah, house. ẹnìkan sì wí fún un pé ọgbẹ́ kínní wọ̀nyí lé ọwọ́ rẹ̀ ọgbẹ́ kínní wọ̀nyí òun sì wí fún un pé wọ̀nyí lé àti sámi nílé àwọn ọ̀rẹ́ mi. láti ilé àwọn ọ̀rẹ́ mi. gbàtọ́ mọ̀ pé ò ní. when you know that. o ò lẹ́mìí. wàhálà ò ní bóun wà láàrin. you don't like trouble you don't have to keep coming with a troublesome fellow. ọ̀rẹ́ rẹ ni ó sọ bí ayé rẹ sí jẹ́. your friend will determine what will happen to your life. ọ̀rẹ́ rẹ ni ó sọ bí ní rẹ sí rí. your friend will determine how your journey will look like. àwọn ọ̀rẹ́ kan bẹ̀rẹ̀ tìjú bá rìn tó yẹ ká lé. there are some friends we supposed to send away but because of what people will say we are keeping company with them. Eh, tá lọ lé wọn ní ìsìn. if I send them away people will talk. there are some friends we know they are bad. bẹ wà bá a bá ti lé wọn díẹ̀. but after sending away for a while people come to us and beg on their behalf. you don't force friendship. friendship. kí ni wọ́n ń pè lọ́rẹ̀ẹ́. What does it mean? Èmi lè jọ́rẹ̀ rẹ kí wọ́n ọmọ jọ́rẹ̀ mi. And you're not my friend. Ìwọ lè jọ́rẹ̀ mi. can be my friend. Kí ni ọmọ jọ́rẹ̀ rẹ. And I will take your as my friend. Bọ́ọ̀lù wọ́n sì lè jọ́rẹ̀ mi. How come? Nígbà tí mo délé rẹ. When I visit you. Tí mo ní mo fẹ́ jẹ búrẹ́dì. And I ask for bread. Mo dẹ̀ délé yín láago kan òru. O sì mọ tọ́sí You Ọdẹ lọ ní kẹfà. Ọ̀pàdé ọdẹ méjì. Ọdẹ lọ kalẹ̀kùn máa ń wo ní búrẹ́dì lórí. Ọgbà búrẹ́dì. Ọwọ́ agbé wá fún mi. O kò tí. Ọdẹ jẹun láago méjì òru. you gave me what I asked for but the day you were coming to my house I was eating and when you knock at my door I tell you how my food you are my friend I am not your friend. kéèsè gbogbo ẹni tó súnmọ́ ọlọ́rẹ́. it's to everyone is close that is your friend. some people are close to you because of the opportunity they are getting from you. ọ̀rẹ́ friends. ṣebí ọ̀rẹ́ ló pè mí pé tẹ bá ń ta òróró yìí. a friend called me if you are selling anointing oil. ọ̀rẹ́ fẹ́ràn wọ́n rà people love you they will buy you two thousand naira please. olówó ti dé. he said ah you are in the money. ní church olóhùn léèyàn bẹ́ẹ̀ ni church leeyan bee ni se mo ní ẹgbẹ́ ló sòdí. he doesn't have money for people in his church I told him to take it to Oshodi market. Ah, Facebook láti ẹ̀ nìkan tó ló ń ta omi. tó lómi I saw somebody selling water on Facebook last year. Ah, water to have money. Omi owó ń tẹ́ bá ti ń lo lówó dínú. He said this is money water once you are using it to be rich. Wọ́n ní ah, God gave me wisdom. Ẹ̀yin ò ṣe wá lówó. Ah. Ó ní díẹ̀ díẹ̀ náà ni ọmọ wa. The person asked him but you are not rich. He said no I have been making money gradually. Omi tí ò fóònù lówó. The water that didn't provide money for him òkà owó wọ́n ń polówó rẹ̀ mo wà nílé mẹkáníkì. morning rain i was at a mechanic workshop. tí mo rí bàbá tó gbé mọ́tò tí mo lọ bọ́ wájú bẹ̀ mọ́ dàdú ẹ̀lú ẹ̀dú ọ̀ bẹ́ẹ̀ lè lọ ó gbé kínní alaba sókè níwájú owó. he was using a big speaker to advertise the rain. i stopped him. i said how much is it. ó ní two thousand. ó ní ẹgbẹ̀rún méjì. ó lè lo mẹ́wàá. i said what of ten if i want to buy ten ten rings. ó lóun eighteen. He said he collected 15,000. I said, what if I want to buy 50? Ó ní kí n mú 70,000 He said, well, you can pay 70,000. I said, mo ní mo ti But why is it that? P2 yín ń Kai. Ó ní kíni yẹn mi, mo ní ah kírẹ́tà yẹn ò lówó. He said, what does it mean? I said, but tell me the reason why you are poor. P2 yín ń ṣe èéfín tẹ́lẹ̀ mi ò wá rò ká owó. Bàbá ẹ lọ padà ẹ lọ gbin ọ̀pẹ. I said, daddy that plant of plantations. He said, Get out from my side. Don't spoil my business. I actually went to Italy for his trouble. Ore, Your friends. Ore, Friends. Yes, sir. You can't hack into the advice of your friends. There are some friends they advise to stagnate you. Ore, Friends. Ore, ore. You don't eat Whoa, their advice. Gbogbo ẹni tó yí ọ ká. Oh. Those that are close to you. Tó ń dènà rere rẹ lọ́wọ́. Hindering your vision. Láàárọ̀ ìmọ̀ gbàdúrà. This morning I pray. Olórun àwọn àpótẹ́lì. The God of the apostles. Ọ̀yà kò yọ wọ́n sọnà. Remove them from their life. Amen. Ah, Sáà parí kínní. Ọ̀rẹ́ ń yọ̀rẹ́ mi. Sáà parí kínní láàárọ̀ ìbáyìí. Ká parí ẹ̀. Ọ̀rẹ́ your friend. ẹni tí mo gbẹ́kẹ̀lé. ẹni tí mo gbẹ́kẹ̀lé. tí ń jẹ nínú oúnjẹ mi. tí ń jẹ nínú oúnjẹ mi. ó gbé gìgísẹ̀ rẹ̀ sí. ẹ mà tún ma gbé gìgísẹ̀ báyìí ọ̀nà sí báyìí. ó gbé gìgísẹ̀ so ọ̀rẹ́ ọ̀rẹ́ wọ́n máa ń fara balẹ̀ ní kódà kìí ṣe gbogbo ẹni tó ń bá rìn. your company plan if your relationship not making progress as expected do away with such a person. You can't come with it for a year or two, and your life is not progressing. If you leave it, you can't be doomed. But you, your friend that is telling you every day that you offended me. Ah, Tell me when you won't offend him. It's not your friend, but your foe. Your friends. Number seven. The next. Your apprentice. Eh, six hundred. six hundred. làwọn tí ń tẹ̀lé dáfídì lójú ogun. followers of David. bẹ́ẹ̀ni to the battlefield. ní first Samuel chapter thirty verse nine. ní first Samuel chapter thirty verse nine. pé àwọn lójú ọ̀nà. on their way àwọn two hundred láwọn ọlọ́mọpọ̀ rẹ̀ àwọn. some said they are weak they can't go again tí dáfídì bá wo tàwọn ọmọ sẹ́ni ìpinnu rẹ̀ ò ní í ṣẹ. bẹ́ẹ̀ ni dáfídì àti ẹgbẹ̀tọ́ ọmọkùnrin tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ sì lọ hmm. wọ́n wá síbi odò bẹ́sórì eh. apá kan dúró. àwọn tó ń gbẹ́kẹ̀lé wọn láwọn ọ̀lọ́pọ̀ ti rẹ̀ àwọn wọn lọ yà dábì bí ọ̀rẹ́ yìí nígbà dábì ìjàgbọ́ tán àwọn lọ́kọ́kọ́ ń sáré bọ̀ páwọn fẹ́ gbẹ̀tọ́ àwọn. they came to him to collect their portion. so if care is not taken nígbà mi ń bẹ ọmọ sẹ ó rí Elijah look at the apprentice of Elijah lọ́ba ń wo ó ní òṣòdò tó lọ lẹ́ẹ̀kejì ọmọ sí àkíyàsí ọmọ àbí ọmọ sí aláìgbàgbọ́ ọmọ sí èlíjà ti lọ lẹ́ẹ̀mẹ́fà ó lọ́gà ẹ kàn mọ ẹ torí bá bẹ́ pẹ́ o ojú ọwá no trace of rain. torí kò ní gbàgbọ́ ó ní kò lọ lẹ́ẹ̀keje bí kò lọ lẹ́ẹ̀keje ó ní kò sí òjò lójú ọ̀run he said there is no trace of rain. orí àwọn sánmà kékeré kan sọ̀ òkun kéèsè tí òkun ni wọ́n ti ń wò ó ṣùgbọ́n olúwa ló máa ń mọ̀ sí ojú rẹ̀. But God kó má bàa báyé ọ̀gá rẹ̀ jẹ́. Why not to destroy his personal life? Ṣé ṣe ṣe okun ní wo? àwọn sánmà kékeré kan sọ̀ sí orí òkun mo wá rí ọwọ́ kan bí ọwọ́ ènìyàn tó kò sọ fún Èlíjà pé òjò sú o. He didn't tell Elijah it's about to rain tí a máa sọ pé ń bọ̀ wá lọ lẹ́ẹ̀keje lọ́wọ́ lóun rojo kò lóun rojo ó ní àwọ̀ sánmà kékeré dìde nínú òkun ó ní ó wá dàbí ọwọ́ ènìyàn bí ọwọ́ èèyàn Elijah wá pé no ọwọ́ Ọlọ́run ni kì í sọ ọwọ́ èèyàn ọwọ́ Ọlọ́run bá ti yọ nǹkan kan ṣẹlẹ̀ lọ sọ ọmọ bàbá lọ lé. Tell the king to start going to his palace. Elijah ló ní ìran ọmọọṣẹ́ rẹ̀. Elijah was the owner of the vision. His apparently didn't have anything. Gbogbo ẹni tó kó tira tó lè pààrọ̀ ògo rẹ̀. Whoever is close to that can quench the fire of your glory. Àṣẹjáde. Authority locate you. Ọlọ́run kò lé wọn dànù láyé. Yóò send them out of the world. Amen. Amen. Ẹlẹ́kẹ̀sán agbègbè. Is your environment. Mm. Genesis twenty six sixteen. Genesis twenty six sixteen. Abimelech is of Isaac. Abimelech took Isaac. Lọ kúrò lọ́dọ̀. Depart from us. Tọ́lọ̀ lágbára jù You are greater than us. Tẹ báwo láti verse one. If you examine from verse one. Isaac ní. Isaac was wealthy. Torí pé Ọlọ́run bùkún. God bless you. Àwọn agbègbè kan bẹ. There are some places. Ọlọ́run bá ti bùkún ọ. If God bless you. Change ẹ̀. Change your environment. Ọlọ́run gbọ́ ìtàn bú wọn máa palẹ̀ ọ lórí. They be telling you bad stories tí ọlọ́run bá ti bùkún ọ. once you have been blessed by God you have to relocate people over there that you met there because they are wretched they don't want anybody to go if not they will turn themselves to your party if anybody visit you they will complain relocate go to places ẹ jáde kúrò ní Bábílónì ẹ jáde Bábílónì ẹ sá kúrò lọ́dọ̀ àwọn ará Kádíà ẹ sá kúrò lọ́dọ̀ àwọn ará Kádíà. kúrò lọ́dọ̀ wa. lọ kúrò lọ́dọ̀ wa torí ìwọ lágbára púpọ̀ jù wá lọ agbègbè ní sà ogun agbègbè lẹ́lòmíì ń jà mo gbàdúrà gbogbo agbègbè tó ń dí ògo rẹ lọ́wọ́ agbára olúwa gbé ọ jáde kúrò rẹ agbègbè agbègbè ó ní í ṣe pẹ̀lú ayé yẹn sa ẹ sa kẹlòmí ọlọ kọ́lé sínú pópó mọ ní ọ̀sẹ̀ níbi ọlọ kọ́lé sí lọ. nígbà mo gbé agbègbè kan bẹ̀rẹ̀ jọ ń we started a church somewhere. these are uh, which is there the other one which is there the front which is are there the one at the back which is are there the one far away which is there. God told me to use that to build my power I will take you out but use that to build your power for a while I fasted for six months to start with. Yes. I fasted for six months. Why fasted for six months? They were attacking me and they were dying one after the other. And after that, they started apologizing. Your neighborhood. gbọ́ dáàrin kan olúwa ni kó mbẹ. as time price God said live here. a kà parí tuesday program ni. after tuesday program. olè yọ̀ mẹ́ma páàkì ẹrù. I said start parking at. wọ́n ní àmà announce fáwọn èèyàn. they said we need to announce our members that we are moving. ó ní wọ́n máa gbọ́ peter lọ́jọ́ iwájú. I said they were about where we are in the nearest future. ah dágbére náà. we didn't bid farewell. mo láwọn èèyàn mo láwọn àwòtán náà fáwọn ọmọ àjọ mo ní jẹ́ he said we didn't announce to àwọn ọmọ àjọ ọmọ ọmọ bíi tá a bá wà. I said they will surely know where they will come to where we are. bá a ti kó oúnjẹ tuesday ni. we left them to stay. the person that went back there is now a local farmer. One lẹ́ndì. they eat his pampa. wọ́n fi kanra They apprehended him. They will say, You will serve with just punishment. They dealt with him ruthlessly. Kai. He is now planting cassava. mọ́tò mẹ́ta mọ́tò mẹ́ta ló kó débẹ̀ kò lọ́kadà báyìí. he went with three vehicles but right now. kálá abẹ́rẹ́ aládùúgbò búburú tó fi ọwọ́ kan ogún mi. fi ọwọ́ kan ogún mi. wọ́n fọwọ́ kan ogún mi. eléyìí tí mo mú Ísírẹ́lì jogún. èmi ò fà wọ́n tún kó èmi ò fà wọ́n tún mọ́ kú aládùúgbò búburú rẹ. every weekend number of yours. tó ní ayé rẹ lára. there is torment in your life. mo gbàdúrà fún ọ. I pray for you. ọlọ́run kò kọlù wọ́n. God will strike them mercilessly. amen. amen. amen your environment. agbègbè mo gbénu ilé kan. I was in the house if they promise me I must run out of that house. ìta màá ti lọ gbàlérí kí n tó wọlé padà. I will receive it outside before I go back inside. èmi gan I need to spot for me environmental battle. ọ̀gá Nabot yẹn máa ṣe tálíkà olówó mà ní. was not a a wretched man he was a rich man. Gẹ́gẹ́ tó ní garden ní GRA. For somebody to possess a garden at GRA. Ó kọ́ àgbègbè borí ẹ̀sà. But environmental battle come him àhábù wí fún nábọ́dì pé hmm. fún mi ní ọgbà àjàrà rẹ hmm. kémi ó fi ṣe ọgbà ewébẹ̀ hmm. toró súnmọ́ ilé eh, mi. àlùfáà the priest. o kan tán nìyẹn. this is another one. àlùfáà. the priest. o lè dín èèyàn lọ́wọ́. can hinder you. láti jẹ́ ntẹ́ èèyàn fẹ́ jẹ́. to fulfil your destiny. ọmọbìnrin kan wọ́n mọ̀ wá bá mi ó tó bí ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún. they brought her to me fifteen years ago. o rọ̀ bí. she was pregnant. she was pregnant. wọ́n wá ní oyún dàbù nínú ẹ̀. they said the pastor. pastor wọn wá gbé lọ sí hospital our pastor took her to an hospital. wọ́n register for prison and register for operation. wọ́n wá ní wọ́n gba one. they said they will collect one twenty abundant probably one twenty thousand or hundred thousand. nígbà yẹn. they asked for. ọkọ rẹ̀. her husband. àgbàgùn ọ̀kadà ní gùn. his part as there was high purchase. òun ò mọ tó ń lése o tó ń lése ni kó wọn sá lọ. her husband said the best option for me is to run away. but wọ́n sá lóbìnrin yẹn nínú church. but she was an usher in her church pastor wa ni pé ọkọ our pastor said òun bẹ lọ yáwó eléle. we go and obtain a loan. kò eighty thousand deposit. and deposit with eighty thousand naira. kò máa san díẹ̀ díẹ̀ tó bá yá. and you pay in tricks and traps. kó tó before you take your baby to your family. olómù ọ lọ pastor ló mú ọ dé hospital. na pastor tún dé to hospital. and he was she was saying this side neighbor. the baby preacher what. wọ́n á ní so di lọ́mọ ni. I say is it top. wọ́n ló di kọ́. they say no the baby is not top. onígbèrè jọ wà bá sọ̀rọ̀. I said, why is the baby not talking to her? Ó ní sábà bá sọ̀rọ̀, I said, of course you can do that. What ló lè control rẹ̀ padà. I said she can control her baby. What do you ṣe control rẹ̀. She said, how come? Wọ́n ní ṣé kò rí ní Exodus ni àti àti Isaiah sixty six. And Isaiah sixty six. Èmi ò ní sọ délẹ̀ fún ọjọ́. I won't tell you where it is precisely. Gbogbo kalọ̀ máa fẹ́ mọ̀ tiẹ̀. You want to know everything. Torí mo rí pé ẹ ti ń gbé wìtẹ́ǹsì wìtẹ́ǹsì gbogbo ẹ̀ pé. I can see you bringing out your writing materials. I prayed. I told her to drink the water. Drank kò wá bí She didn't put to bed in an hospital. Ó rọbí. Ó bímọ. She delivered. ìgbà tí ọlọ́run tí ọ̀làgbà tọ́lọ́run débi ṣe ṣe dé. when God came out she ọba bímọ sọ hospital ọba bímọ nù yàrá. she no put bed in an hospital she put bed in her room. ìgbàgbọ́ tiẹ̀ bí ọba le ìgbàgbọ́ pásítọ̀ ti dà dúró. sẹ́ẹ̀rí bí ṣe ń bú àánà ni. look at how Eli was abusing Ah, nínú first Samuel chapter one verse twelve ológògóró ó ti mọ̀ tí rẹ̀. ó sì ṣe ó bẹ̀rẹ̀ síta níwájú olúwa Élì kíyèsí ẹnu rẹ̀ ǹjẹ́ àánà sọ̀rọ̀ lé ọkàn rẹ̀ kìkì ètè rẹ̀ lé ó mì ah. ṣùgbọ́n àkógbó òun rẹ̀ ah. nítorí náà ni Élì fi rò pé ó mu ọtí wáìnì yó Élì wí fún pé ah. ìwọ ó ti mu ọtí wáìnì rẹ pẹ́ tó. wọ́n bá jẹ pé ẹni tí máa bínú lòun náà yọ of course you will say pastor jawle with you. ẹnu eli náà sì làṣẹ ìṣerere rẹ wá. and authority of pastor wọ̀rọ̀ burúkú ti ń sọ. and look at that he was lọ́gọ́rọ́ onírò bínú jẹ́ ní mímú sọ ẹ̀gbọ́n ọkàn mi fọlọ́ mi. i'm spending my master pray. lónìí. today. mo gbé ọlọ olódùmarè. i take you to the altar of the most kí n ṣe pẹpẹ àdúrà rẹ lójú rẹ ní kọ̀kọ̀ kó o lè sọ fẹ́ ní kẹ́ni ó yẹ kó di ẹ̀rí mọ́ ọ lọ́wọ́. yes ìwọ fúnra rẹ you personally o lè bàrán jẹ́ you can spoil your patient you can hinder your patient. nígbà tó o bá nígbàgbọ́. If you lack faith, mo fẹ́ ṣe kínní. I want to do ah, this. What if I start and I fail to finish it? Gbogbo ẹni ó parí ẹ̀wọ̀n risk yẹn ni. Those that did it successfully, they took a risk risk náà dáfídì náà ń gbé lọ́dọ̀ goliath. David risked his life by approaching Goliath. gbogbo ẹni ó dókè náà wọ́n risk yẹn. those that made it to the top they risk ah, it. àti ìbá lọ wọlé kọ àwọn tó wọlé wọ́n risk yẹn náà. I want to contest what if I didn't win the election those that emerge risk it. bẹ́ẹ̀ni. yes. ọkùnrin kan fi ọkùnrin kan fi fúdù kìrìkà ó fi ṣe campaign. a man use okirika suit to campaign for election. wọ́n máa fi rẹ́ẹ̀dì máa ti fọ́tò ìmọ̀ ni ọkùnrin olókìrìkà tó ti fọ́tò wọn kọlọ̀ yìí. ta ni ń tàn án. I said, who is deceiving this man? Black and white ló ṣe. Ọwọ́ was àwọ̀ to yẹn. He put on a suit. Kóòtù. Ètí máa ń wú ní. A coat. The one shoulder pad. Mo ní ọkùnrin you ká yìí. Mo ní owó ọ̀sàrò owó pósítà black and white. He was able àwọn èèyàn àwọn èèyàn gidi àwọn wọ àwọn wọ sọ agbada àwọn wọ ògbẹ wọn lẹkẹni lọ olókìrìkà lọ wọlé o. this man of okirika suit won the election bàbá kan wá bá mi ń jẹ́ òní pé. a man came to me the other day. wọ́n fẹ́ gba appointment mi. he said kí bá àyàn mi jẹ mo fi wá bá yín. I am here to meet you because I, I want to claim my appointment. ọba ń fi rẹ́rìn. I was loving at him. mo rẹ́rìn rẹ́rìn rẹ́rìn. I love at him. mo ní talẹ̀ yín mọ̀ wọ́n ní mọ̀ ọlọ́run mọ̀jẹ̀ mọ́ àánú. he said I know the God of covenant of mercy. mo ní àpọ̀sẹ̀ntì wo lẹ fẹ́ gbà. I said which mandate are you buying from. he said the one government wants to give me. mo lẹ́yìn wọn ni ẹ. I said you he said yes. wọ́n ní ẹ máa lọ ilé àdúrà yín ti gbà. I said you better go home your prayers are answered. wọ́n ní ẹ pàṣẹ sí mo ní. he said seal with authority. bàbá fẹ́ lọ mo ní bàbá sẹ́kẹ̀ fún yín lówó. I said daddy should I give you money. he said I need appointment. I said daddy. níbo lẹ ń gbé wọ́n ní mo rẹ́ntì yàrá kan nísàlẹ̀ nbẹ̀. he said I rented a room down there. ẹni bá ń fi rẹ́ni. I was just laughing at him. wọ́n ní ẹ gbàdúrà ni. he said pray. the following week ọ̀rọ̀ appointment mi mo ní bàbá said i'm here because of appointment àti appointment ó oh, àti yanjú àti yanjú. i said your case is settled already. ọ̀sà He left. The following month, I saw him. He said, Thank you, I've been given. I said, Come. He said, eh. I said, Come back I said, You he said, Yes. You were given, say yes. You. kéènà fún yín ọba dàkọ post yẹ. he mentioned his post. ṣé ẹ kàwé ni. are you educated. wọ́n ní mo ka school search now. but à ń wò báyìí. I was just telling her to him. òun ló ní ìpinnu sá. he was so determined. ó mọ̀ kó wọ́n gbà he knew surely get it and he got it. ọ̀gá ohun tó ń retí yẹn wàá gbà á. what you are buying for you shall get it. Amen. Don't care that somebody was talking to you. Don't care about that. You will surely get yours. Amen. Amen. Kò sí tó kàn pé àwọn tó mọ̀ yẹn káwọn fún wọn. It is not a business that people that collect the one giving. Ọ̀kan ìwọ you know the Almighty God. No don't be confused. With God, all things are possible. I can do èmi lè so mélòó ló ní mo lè ṣe. all things. ló pè. is it one. ṣé ló pè. or two. ṣé ló pè. is it three. ọ̀gá gbogbo rere tó o ti lè ṣe látẹ̀yìnwá. every good thing you couldn't achieve before. ó yẹ wọ́n mọ̀ ṣe. do it successfully. amen ebe ẹni gbẹdẹrù lórí omi. look at Peter. téèyàn lọ báyìí. on what was working majestically. ìgbà tó fẹ́ when he was about to implicate himself. lọ́ba tó gbèsè borí omi mọ́ wa. he said I am on the sea. tó ní bá ń sìnkì ń bó ti gbèrú ẹ̀ lọ́kàn náà ó ti lọlẹ̀ torí ìgbàgbọ́ rẹ̀ ń gbọ̀n. lójú sọ́nà jésù náwó rẹ̀. borí ọkùnrin kan wọ́n máa ń bomú báyìí. I saw him use cover his nose. wọ́n bomú wọ́n dùn báyìí. wọ́n gbé kíní sanitizer kíní àlùwàlà. with a sanitizer. wọ́n gbé dání. tọ́lá gbé gbà kóró àlùwàlà kárí ọ̀rọ̀ pálùwàlà ọ̀kárí kọ́ ọ̀fọ̀ ọ̀bọ̀ ọ̀bà fọwọ́ rẹ̀ ọ̀wọlé ọ̀wọ́ báńkì. if you don sanitize your hand you can't enter a bar. now ó bá gbé dání ó tó wá he came to me over there with it. whenever I say let us pray. ẹ má jẹ́ mi ò sọ́mọ yín. he said, don't let me be close to you. àjòkò wa ni ẹ máa pè máa ma gbà. the calling prayer I be praying from here. alẹ́ ìtẹ́kùn gbogbo èèyàn lẹ́yìn rí sáàmì máa bọ́lẹ̀ ẹ̀ ní ni. you don't know maybe. tẹ́ ẹ máa ní àà ah, ah, nígbà tí mo ní kí ló wá bá mi ah, ẹ̀yin lè níná tẹ́lẹ̀ fi fáyà rẹ̀ èmi lè má níná tẹ́lẹ̀ fi fáyà rẹ̀. isa máa sá Ìsọfọ́dì. Dẹ́rẹ́bà náà ó bò mú. His driver also cover his nose. Òun ní bọ̀lẹ̀ tí wàá wọlé, orí tó bá ti bọ́lẹ̀ ní wọ́n tó bá yẹn. He said one is come back from his car. He was sanitize his hands. Ó lọ bọ́sọ̀ yóò lọ wẹ̀ lọ́tọ̀. Òun lọ wẹ̀ lọ́tọ̀ káwọn tó ríra wọn. A méjèèjì bá tán ní kòrò. The two of them had corona. Ngbà àwọn isolate àwọn tán dé tán ọba ọba. After I isolated them, so he came back to me. He said, please let me sit beside you. Torí ẹ̀ tẹ́ sà, torí ìgbàgbọ́ sà. Because faith. Mo mo ní gba koro mo ní ọdẹ ọdẹ fún mi lọ I requested for offering. Obìnrin kan sí bọ̀. People A woman was coming to me. Ọdẹ mọ rẹ. Mo dẹ̀ tẹ́ ọdẹ sí báyìí. She was offering. She covered her nose. She was trying to avoid me. mo wá ń ṣe kánsẹ́lì lọ́ba tó jókòó. during counseling hour ah, she took her seat. ọba wa bá mi. and she came to me. èmi náà bá ní mọ̀ I said I'm honest. She said, I'm here because of my life and my children. Said, in the name of Jesus. Ah. I didn't look at that. He said, Daddy, please don't do this to me. I said, Okay, in the name of Jesus. He said, Daddy, please. I said, The same hand you avoided the other time. the end of corona. agbára tó gbé ìran rere rẹ mi. the power that oh, swallow your vision. àṣẹjáde. authorities release. agbára yẹn lana dànù. the power is oh, consumed by fire. amen. amen. ìwọ fúnra rẹ. you as a person. ẹ̀rù. fear. o lè má gbà kó o ṣe tó fẹ́ ṣe. may hinder you from achieving your goals. kí n bá lọ sí. what if I do it? tó bá lọ rí báyìí kọ́ and get boomerang. I explain to you how we got here. atẹ́gùn sí gbogbo chọ́ọ̀chì. we blew up the roofing of our church. gbogbo àwọn pásọ láwọn òsì sọjí orí our pastor said they can minister during our revival. pastor Yinka àkó were crying. pastor ládé àkó were crying. atẹ́gùn sí chọ́ọ̀chì seven thirty because of what happened it was seven thirty already. sẹ́mi ọ̀wà mọ́. am I going to. àwọn tó ti wà lọ́nà láì fẹ́ gbàdúrà. people online actually want to pray. èmi bọ̀ nù yàrá kan tí mo rí pátẹ́gùn òsì. I entered the room. And I started. They didn't do it with me. I ministered the room. I even cracked jokes. Lie. I left there. Some neighbors came to, to console me. We fixed three days ago and we played off today. I said, Thank you. You can take your leave. Please don't console me. And I went inside. I slept. I said, Oh Lord, how come I fixed this? and we flee to what happened. mo sì rí arúgbó ọjọ́ yọ sí mi. I saw ancient of days. ó lé mi ni mo sì. he said I cost it. mo ní ìwọlé o sí chọ́ọ̀chì tí mo kàn wọ́n ó lé mi mo sì. I rub your church. mo ní kéré tó ó ní mo fẹ́ mú ọ fẹ̀ sí. he said I want to enlarge your coast. mo la fẹ́ fẹ̀ lọ sí àrùn ibi tá a wà. ó ní wà ilẹ̀ lọ sọ́nà. he told me to look for a spacious place. máa wà lọ sọ́nà tó géètì. go to toll gate. mo kàn wá báyìí. I came here. ilẹ̀ kan bẹ́ẹ̀ olúwa ní ara ilẹ̀ kan bí wọ́n lé how many mo ní two acre mọ̀ wá. They said, How many acres do you know? I said, Just two. Wọ́n bá ní twenty. They said twenty acres. Twenty ọ̀hún. Twenty acres. Olo di thirty-five tí ò tó. It's not thirty-five. Olo tó fẹ̀ lọ sínú lọ tí ò tó. Reason ni pé. The reason why is this. Ẹ̀rù. Fear. Má bẹ̀rù níbi tí ò ti sẹ́rù. Fear not when there is no fear. Olúwa ò fún ọ ní ẹ̀mí ẹ̀dọ́. Because we are in the spirit of timidity and fear. That's why we call Abba Father. Baba. Abba Father kọ́ ọmọ bá lẹ́mí ẹ̀rù la fi ń pe abba. for you not to be possessed by the spirit of fear that's why we cry abba father. nítorí ẹ̀yin kò tún gbẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́ ẹ̀gbẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́ ṣùgbọ́n èyí ti gbẹ̀mí ìsọdọmọ èyí ti gbẹ̀mí ìsọdọmọ nítorí èyí tí àwa fi ń ké pé nítorí èyí làwa fi ń ké pé abba bàbá abba father. ìtumọ̀ abba father nìyẹn. that is the meaning of abba father. ẹlòmíràn alẹ mẹ́ta kọkọ kankan torí ẹrù ń bá ọgá ó nílò àti bẹ̀rù bọ́ọ̀ bá mẹ́ni tó ń ti ọ lẹ́yìn ó bẹ̀ báwọn tí ń alẹ̀ yìí ó tó nkankan ẹni tó tó ti ọ ó lágbára sa kò sókun tí ò lè gbé mi ó kún lòun máa jẹ olókùnlélúwa tí wà lórúkọ rẹ̀ mo gbàdúrà gbogbo ọfà ẹ̀rù ó bá iná jáde lọ́rọ̀ ọ̀hún. Amen. Amen wọn ò ní di ọmọ israẹli ń bẹ̀rù. israẹli were down with phobia. wọ́n láwọn wo lè ń bẹ̀rù. they say wọ́n láwọn anaki. they say anaki. joshua nìkan ló pa anaki. joshua alone killed all of them. Ọlọ́run tó bá wọn mú Fáráò lórí ogun tó le tó jẹ́ ọlọ́run tó ní ẹni tó ní war power látàyè the one that possess war power. Samuel Samuel olóyan senator. he was the one that introduced senators. Sọ́ọ̀lù lóyan Anthony general. and he appointed Anthony general. bẹ́ẹ̀ ni sá. yes sir. Dáfídì David olóyan àwọn olórí ogun solomoni olóyè gọ́vnọ̀. and solomon appointed us. bẹ̀tẹ̀ ó lọ sí ẹ̀rọ ogun. but he was the one that make nuclear weapons. bẹ́ẹ̀ ni sà. yes. so mose. mose olóòtú chairman local government. he was the one that appointed local government chairman. nígbà tí jethro advice yẹ. when jethro advice him. pẹ̀lúpẹ̀lú ìwọ sà nínú gbogbo àwọn ènìyàn yìí àwọn ọkùnrin tí ó tó tí ó bẹ̀rù ọlọ́run ọkùnrin olóòótọ́ tí kò rò. bí kálukú wọn ṣe yàn ohun tí wọ́n yàn náà àwọn èèyàn followed ọ̀la. and people followed it. ṣùgbọ́n Solomoni ló ṣe ẹ̀rọ ogun kò sì ní ìdí ogun tó fi ń rọ màá sí gan. he had no battle to fight. ṣùgbọ́n ó prepare ó prepare torí kò bẹ̀rù. he was preparing himself because he was not afraid. mo gbàdúrà. I pray gbogbo ẹ̀mí tó lò ní ṣe rere. every spirit that says you won't prosper. àṣẹ jáde sí ayé rẹ. authority locate your life. ẹ̀mí yẹn jáde lára rẹ bá. the spirit come out of this morning. amen. amen. ọ̀gá o lè má gbà kíran rẹ̀ ọ̀sẹ̀ o. can hinder you from achieving your goals. ọ̀gá téèyàn ní kọ́ ló fẹ́ kíran ọ̀sẹ̀ o. it is not every boss of yours that wants your vision to come true. kódà your pastor. pastor rẹ may destroy your vision. pastor yẹn sọ pé. the pastor said. ọ ọ ìwọ. you. ọfẹ lọ ó sì ń bọ́ máa jọ fa wàhálà. he wants to make progress but fighting with his member. ó lè bàrán rẹ jẹ your pastor can destroy your vision. kó lè má support ìran rẹ. he may not support your vision. kó lè ràn lóyìnbó kí pastor ò pé tó ọba lọ tata ni ó your pastor can say if you travel out now stay with me. ṣé iṣẹ́ olúwa dúró. God's work can never stop. Bẹ́ẹ̀ bàbí gbogbo èèyàn bá lọ ìlú èbó. If people travel out. Èmi níjọ́ ń bá lọ ṣèbẹ̀wò màá fi lé èèyàn pọ̀ ń bẹ̀ ni. The day I visit them, I will have of people that come to welcome me. Ìsí olúwo ò dúró ṣùgbọ́n bí òye ò bá ti sí. But if you are ignorant, ọmọ keyboard sì mí gbà tó ló ń lọ. my keyboard is when he said he want to travel out I said Paula when he got there. oníbò ni oní dáadáa oníṣẹ́ ti gbẹ̀lú mi mo ní ẹ̀ ó látọwọ́ ń lọ àtọwọ́ ní keyboard màá máa san. he said he will pay instrumentalist. owó lọ́ọ̀ mi ni nígbà ọ̀dọ́ ní sanwó mi. but when he travel out I stop paying him. bọ́ọ̀ ma bá ń kọrin ní ọ̀dọ̀ mi tó bá dogo àgbáyé. he is someone who is singing in my church if tí n bá wá dáwọ́ should be giving ebi yóò dàjàgà sí lọ́rùn ni. but if I stagnate should become my yoke and a burden. ok tí mo bá sọ fáwọn èèyàn pé ẹ̀yin èèyàn when I tell people of God people of God ẹ wà very careful àwọn pásítọ̀ tí ń tẹ̀lé mi kẹ́ tó lè fún wọn ní nǹkan ẹ jẹ́ mọ o lórí òkun ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀sẹ́ o because somebody of them haven't agbára tí ò ìbàlágbà láti sẹ́ ogun àwọn tí ń tẹ̀lé mi to conquer the battle of láti sẹ́ ogun ẹ̀yin tẹ̀ ń bọ̀ nù. I don't have power to overcome your battle. bógun tèmi ṣe ṣẹ́ lógun tiwọn náà ṣẹ́ torí wọ́n ti fara rò mí. they must conquer their battle the same way I did. so kò sí ètò ṣe lóore tó lè rọ́wọ́ búburú. if you help them you can never be tormented with evil ends. wá wo oore tó fẹ́ ṣe mí kò lè bọ́ sọ́wọ́ wọn tí wọn ò lè bọ́ sọ́wọ́ mi. The help you want to render to me is there from there. Tí mo bá ń lọ gbọ́ burúkú pé ẹ má fún wọn o. If I'm wọn ọ̀sẹ̀ ó dùn tèmi náà sẹ́ni yẹn. I have overcome my battle as well. Nígbà tó wọ àwọn tí ń tẹ̀lé mi ọ̀sẹ̀. So far they haven't conquered their battle. Wọ́n náà yẹ kọ́ tẹsẹ̀ mọ́rin pé. You supposed to move on. For the fact that they haven't conquered their battle. Lẹ́yìn òjò. Èmi tí mo wá jìnnà síbò ló ti fẹ́ I cannot prevail over my battles. Mo gbàdúrà. I pray. Gbogbo ẹni tó dúró tó nira rere rí òní. Whoever says your vision will come true. Amasa Daya Likava. Yes Lord. Lórúkọ Jésù. Ọlọ́run kò fi wọ́n ṣòfò dànù. Amen. Amen.

bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi agbára tí màá fi jẹ́ etí mo wọ́n wọ́n jẹ́ bọ́ọ̀lù mi láàárọ̀ yìí bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi agbára bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi agbára bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi agbára bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi agbára mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bàtàrà bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi láàárọ̀ yìí bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bàtàrà bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bàtàrà bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi láàárọ̀ yìí bọ́ọ̀lù mi agbára bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi agbára bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi agbára bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mẹ́rin agbára bọ́ọ̀lù mẹ́rin agbára bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin láàárọ̀ yìí bọ́ọ̀lù mẹ́rin agbára bọ́ọ̀lù fúnpọ̀ bọ́ọ̀lù fúnpọ̀ wọlé gbàgbọ́ bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin láàárọ̀ yìí bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin agbára bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin agbára bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin agbára bọ́ọ̀lù mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin láàárọ̀ yìí bọ́ọ̀lù mẹ́rin balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ balùmẹ̀ agbára balùmẹ̀ agbára balùmẹ̀. ẹ gbàdúrà yìí. Pray this prayer. We are going to praise God very soon. But pray this prayer. Whoever is troubling my vision. Galatia 5:10. Galatians 5:10. Mo ní ìgbẹ́kẹ̀lé nínú yín gidigidi pé ẹ̀yin kì yóò ní èrò mìíràn. Ẹ̀yin kì èrò mìíràn. Ẹ̀yin kì yóò ní èrò mìíràn. Ẹ̀yin kì yóò ní èrò mìíràn. Ṣùgbọ́n ẹni tí ń yọ yín lẹ́nu. Ṣùgbọ́n ẹni tí ń yọ yín lẹ́nu. Yóò rù ìdájọ́ rẹ̀. Yóò rù ìdájọ́ rẹ̀. Ẹnikẹ́ni tó wù kò jẹ́. Ẹnikẹ́ni tó wù. Ibi tó parí ẹ̀ sí nìyẹn pé ẹni yóò wù bódà bó ṣe wù kó súnmọ́ ọ tó. no matter how close to you. ẹni tó wù ti yọ yín lẹ́nu. whoever is troubling you. yóò rù. ẹnikẹ́ni tó wù kó jẹ́. yes sir tí ń yọ yín lẹ́nu yóò rú ìdájọ́ rẹ̀ ẹnikẹ́ni tí ó wù kí ó jẹ́. ẹ ké ṣáò olúwa gbẹ̀san mi. o lord avenge for me. lára àwọn tí yọ ìrànlọ́wọ́ rẹ̀ lẹ́nu. ọjọ́ ìṣẹ̀lẹ̀ troubling my vision. yes bí ẹsẹ̀ ńlẹ̀ gbẹ́sẹ̀ ńlẹ̀ gbẹ́sẹ̀ ní ọ̀gá àti dẹnu àdúrà. bí yóò ti wí ọ̀pọ̀ ìlú. olùwà gbèsè mi náà. one million going to me this morning. lára àwọn tí ń yọ ìrẹ́lẹ̀ rẹ̀ mi lónìí. those troubling my vision. bàbá ẹ gbèsè mi o. avoid from me. orúkọ jésù ẹ̀mí mímọ́ olúwa gbèsè mi gbèsè mi lára àwọn tó ń yọ ìrẹ́lẹ̀ mi lẹ́nu gbèsè mi gbèsè mi gbèsè mi gbèsè mi olúwa gbèsè mi gbèsè mi gbèsè mi gbèsè mi lára àwọn gbèsè mi gbèsè mi.

bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ oyà bẹ́sọ̀mẹ́ oyà bẹ́sọ̀mẹ́ oyà bẹ́sọ̀mẹ́ oyà bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ olúwa bẹ́sọ̀mẹ́ oyà bẹ́sọ̀mẹ́ oyà bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ bẹ́sọ̀mẹ́ baba bẹ́sọ̀mẹ́ oyà oyà oyà oyà oyà oyà oyà oyà oyà oyà.

sọ̀rọ̀ bóyá wà sọ̀rọ̀ bóyá sọ̀rọ̀ bóyá wà sọ̀rọ̀ bóyá sọ̀rọ̀ bóyá wà sọ̀rọ̀ bóyá sọ̀rọ̀ bóyá sọ̀rọ̀ bóyá wà bóyá bóyá bóyá wà sọ̀rọ̀ bóyá bóyá wà bóyá bóyá bóyá bóyá wà bóyá wà bóyá wà bóyá wà bóyá wà bóyá bóyá bóyá bóyá wà bóyá sọ̀rọ̀ bóyá sọ̀rọ̀ bóyá wà bóyá bóyá.

fẹ́ mi the fẹ́ mi the fẹ́ mi the fẹ́ mi the fẹ́ mi. amen. ẹ tẹ bá rí ntẹ́lómi gbé dání if you look at what some people carry kò lè dá jẹ. He cannot eat it alone. Ọmọ ọmọ ó tó jẹ. His grandchildren will still enjoy it. Kò sí ẹni tí ń bẹ níbi tí ò ní ìran kan nínú. There is nobody that is here that does not have possess the vision. Ṣùgbọ́n kankan di lọ́wọ́. But something is hindering it. Torí àwọn kan dìde láti máa yọ lẹ́nu. Because some devil incarnate are troubling it kí èyàn tó lè lọ ra lẹ́lé ìran kan ló before one can limit you to buy a house it must be as a result of one vision. ìran kan lọ tàbí fẹ́ kọ́ four bedroom flat. you wanted to be four bedroom flat because five of a vision. five lọ fẹ́ kọ́ gbà. it was five then right. five bedroom. yóò ní mẹ́ta tí ọmọ sábẹ̀ ó sì já búlọ́ọ̀kù. you have flooded blocks one thousand five hundred block ló fẹ́ fi bẹ̀rẹ̀. you wanted to start with one thousand five hundred blocks. ó sì já yẹ̀pẹ̀. yẹ̀pẹ̀ ọkọ̀ méjì àti gíráfù kan èlò wọn wá ń ta símẹ́ǹtì one two báàgì mélòó lọ wá ń wá. wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀ wọ́n gbà tí ò sí nǹkan kan àdéhùn wá báàgì mẹ́ta kó o fi ṣe yàrá kan. pé ká tiẹ̀ fi kó tá tiẹ̀ bùn lẹ̀. kẹ́ ẹ tàpò. bẹ́ẹ̀ni. ọdún mélòó lẹ fi wá wá one thousand three thousand six. seven years. sẹ́ẹ̀rì tí ọba ní plan pò ń fẹ́ kọ́lé wọn ní dínà o. they wouldn't have blocked his way without him having a plan to build a house. torí wọ́n ní pé o ti fẹ́ kọ́lé. they realized he was about to build a house and that was the reason why they block is way. ẹyin kan wà ẹni project tẹ ẹ bá ti ṣiṣẹ́ lára ẹ if you work on a project for a while they will block your way. tí ọkàn yín ọba ti lọ bẹ̀ ẹ ní wà kankan tì. you find everything so easy. ẹ wá ń lọ san lọ́dọọdún gbàtẹ́ máa wá dé lọ́dún keje tẹ́ fẹ́ gbé búlọ́ọ̀kù nǹkan ẹ rí one seventy yọ ó kú one seventy. ọpẹ́lọpẹ́ ẹ̀yin sà. Ah, ọlọ́run ni nígbò tó wá fẹ́ kọ́lé ńbẹ̀. when he wanted to build a house there. ó wá kọ́ he built. face cap. Eh? in face cap. láti àgbàlá àtura. àgbàlá kìíní. àgbàlá It's five bedroom flat àgbàlá àtura nìyẹn ó wá. Ah. kai. ó wá bọ́ sí àgbàlá jẹ́ ń wo. láàrin. yes sir àgbàlá bí wọ́n ṣe ṣe mí rè. <laughs> àná rẹ mọ̀ ni àmọ̀ yẹn wọ́n jẹ́ mọ̀ ni <laughs> ọmọ ìyá dọ̀bálẹ̀ torí pa àmọ̀ dàrú mọ̀ ni. ìbọ̀ <laughs> ìbọ̀ ní aago mélòó àwọn torí pa àmọ̀ dàrú táwa náà ń kí wà lè dọ̀bálẹ̀ mọ̀ ni wọ́n fẹ́ mú amálẹ̀ ọ̀ fagbádá dọ̀bálẹ̀ fún wa. <laughs> bàbá ìyàwó ní dọ̀bálẹ̀ fún bàbá ọkọ. now ibi tí mò ń lọ rèé. this is my destination. ọwọ́ àtọkọ ní faith cap. he built a faith cap building. ọwọ́ àti ọ̀sẹ̀ táwọn landlord ní ní ọwọ́ àjẹjọ́. and every week It, the landlord association must query. torí pọ́n rí pé ilé rẹ̀ ò tí rí bó ti yẹ kó because his house was not a sight to behold. àná máa gbé lọ police station látòrí òkè. Okay. They used to take him to the police station from the mountain top. Kai. Nígbà òdìjọ́ kan. But there was a day. Ìkankan yí padà, ọkàn kọ́ ilé ń bó ṣe fẹ́ kọ́. Kaya. German landlord bá ti sọ pé bàbá ẹ pẹ̀lẹ́ sá. <laughs> Ní ọba àánú ti pé God bless you yọ̀dà fún yín. Ó ti wá bí. Ó ti wá. Ọ̀gá bíran ọ̀bá tí ì sẹ́. Wọ́n lè tẹríba fún ọ. Nobody can respect you if your vision is yet to come true. Gbogbo ẹni tó nira rí ò ní ṣe. Rather say your vision will come to reality. Tó yọ ayé rẹ lọ. There is trouble in your life. Mo I scream aloud. Olúwa gbèsè lọ́la. Olúwa gbèsè lọ́la. Amen. Amen. Amen. pariwo. Shout aloud. Gbogbo ìwọ ẹ̀mí ìgbèkùn tó dé ìran mi. Every spirit of captivity the point of vision. Éfésù orí kẹrin ẹsẹ̀ kẹjọ. Ephesians five. Ẹ máa sọ pé gbóhùn Olúwa. He said, hear the voice of the Lord. Ìwọ ìgbèkùn. Captivity. Tó kó ìran mi nígbèkùn. That is only my vision. Ó yà wọnú ìgbèkùn lọ. Don't join to captivity. Ó wí pé nígbà tó gòkè lọ síbi gíga ó gòkè lébi gíga ó di ìgbèkùn ní ìgbèkùn ó di ìgbèkùn ní ìgbèkùn ó fi ẹ̀bùn fún èèyàn ó fi ẹ̀bùn fún gbọ́ ìgbèkùn every captivity ó fi ènìyàn tó sọ̀rọ̀ rẹ̀ di ìgbèkùn. wà á tọ́ náà sọ́ọ̀tì captivity. gbogbo alágbára. every power for us. tó sọ̀rọ̀ rẹ̀ di ìgbèkùn. wà á tọ́ náà sọ́ọ̀tì captivity. yóò jẹ́ rere mi. the freedom of vision will come to reality. ẹ̀kọ́ olówó. learn the word of the Lord. ẹ̀wọ̀n ọdún ìgbèkùn lọ. enter into captivity. mo gba ìran mi padà. I restore my vision. Jésù. ẹ̀mí mímọ́ gbogbo alágbára tó sọ̀rọ̀ rẹ̀ di ìgbèkùn tí ò jẹ́ kí ìran mi ṣe

Wọ́n bẹ̀ kọ́ ẹ̀tún àdúrà gbà. repeat the prayer. ẹlẹ́ẹ̀kẹta ni pé. the third is. wọ́n máa ń gbé ìran ènìyàn mì. vision can be swallowed by devil incarnate. téèyàn máa wò pé. one will be wondering mo dẹ̀ fẹ́ ṣe nǹkan báyọ̀. this is what I wanted. wọ́n dẹ̀ ti mí. but they swallowed it. wọ́n dẹ̀ ti mí. they swallowed it. oníranwọ́ wa máa wò. a visionary will be a spectator. ẹ sà tí ayé ènìyàn bá ti ṣòfò ayé rí ó ṣòfò lókè if your life is empty your position be vacant I told you. gbogbo ẹni tó dókè wọn jàjàbọ ni sa. those are made it to the top they fought for it. ó gbòòrò ẹni tí ọba gbòòrò kò ní gbòòrò ẹni tí ọba gbòòrò kò ní gbòòrò ẹni tí ọba dẹ̀ ti dé gbòòrò yóò parí ayé rẹ̀ sí gbòòrò. so a person finish line in a satanic forest ilẹ̀ ìlérí tí ò ní jọ́dá lè lo ilẹ̀ pọ́njú ní sá òmìnira tí ò ní jà ní akantara wa jẹ ní sá àná rẹ̀ dá abẹ kò sí ẹ̀yẹ tẹ̀lé ní fẹ́ ọ̀tọ̀ ọmọ bàkà ọmọ bẹ̀ ọlọ́gbọ́ orí ọlọ́gbọ́ orí ọ̀sẹ̀ ju ọlọ́jọ́ orí lọ bẹ́ẹ̀ni ọba lọ́jọ́ lórí tí ọba lọ́gbọ́ orí ọlọ́gbọ́ orí ọ̀tún jẹ olórí pípẹ́ tẹ̀ ẹ́ sẹ́gbin olórí ire lórí gbogbo ọpọlọ tí ń bẹ lórí olórí ire olórí pípẹ́ ní ọ́fíìsì. a brilliant fellow who is praying to serve a fortunate fellow tí ń bẹ lórí olórí pípé yóò fi so lórí rẹ ni torí orí rẹ ló ń gbé wá olórí pípé ní ọmọ sàkáàtì fún. a brilliant fellow will be in charge of his account. wọ́n máa ń gbé ìran they can swallow provision. tó borí ogún ẹsẹ̀ kẹ́ẹ̀dógún. two twenty fifteen. ó gbé ọ̀rọ̀ mi. yóò pọ̀ jáde. olúwa yóò pọ̀ jáde láti inú rẹ̀ wá. olúwa yóò pọ̀ jáde láti inú rẹ̀ wá.

é pau, no pau, é pau, é pau, é pau. Se na rua ele levanta, é pau, é pau, é pau, é pau, é pau, é pau, é pau, é pau. Se ele levanta, é pau, é pau, é pau, é pau, é pau. Se ele levanta, é pau, é pau, é pau, é pau, é pau. Chorou, chorou, é pau, é pau, é pau, é pau, é pau, é pau, é pau, é pau, é pau, é pau, é pau, é pau, é pau, é pau, é pau, é pau.

sir. pray this prayer sir. ẹ pe Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. pray the name of Jesus once. ọ̀pọ̀lọpọ̀ ní ń ṣiṣẹ́ tó ṣùgbọ́n táwọn tí ò ṣe tó ní ọrọ̀ jùlọ. so many people are hard working but people that are lazy they are wealthy than them. ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tí ó làágùn. so many people are not sweaty at all. wọ́n ní àkójọ jùlọ. but they have sense in their name máa kéde ayálikaba ọ̀pọ̀lọpọ̀ ní ń gbà àwẹ̀ tọ́pọ̀ ṣùgbọ́n táwọn tí ó gbà àwẹ̀ tó tó ní àpéjọ jùlọ ọ̀pọ̀lọpọ̀ ní gbàdúrà tó so many people pray. tí àwọn tí ó gbàdúrà tó tí wọ́n rí èrè àdúrà jùlọ. but let's see what their result is. Matthew twenty one àwọn tó pè síṣẹ́ láàárọ̀ nígbà tó fẹ́ sanwó lálẹ́ àwọn ló tó fún lọ́wọ́ kẹ́yìn wọ́n tó láwọn dúró tó fi tí o fi kọ́kọ́ fáwọn ta lálẹ́ lọ́wọ́ wọ́n fáwọn tọ̀sán lọ́wọ́ wọ́n fáwọn tìrọ̀lẹ́ lọ́wọ́ ọ̀sẹ̀ wàá pé àwọn tó pè síṣẹ́ láàárọ̀ wá ìtọ́jẹ́ pẹ́tẹ́ bá ti fẹ́ ṣe nǹkan ìwọ ní máa kàn kàn yìí. wà náà ni wọ́n tún help you. owó tẹ́lẹ̀ rẹ gbà láàrin oṣù kan ìwọ máa fọṣù mẹ́fà ni. kí ló dé tọ́jẹ́ pé wọ́n tọ́ kọ́kọ́ gbé wọlé ní tiẹ̀ máa jáde kàn yìí. ẹ̀kẹ́ ìwọ ìṣẹ̀dá mi jáde lábẹ́ ìsìnrú. ọmọ ọdún sábà. yes.

Oya! Oya! Oya! Oya! Amen mo gba pastor kan fẹ́ ra mọ́tò mo kówó fún. a pastor want to buy a car give me money. ó tún fẹ́ ra mọ́tò mi. another one he wanted to buy. ó tún kó owó kan jọ ó tún gbowó lọ́wọ́ mi ó fi kún. he collected my savings. ó fẹ́ ra mọ́tò kẹta. he wanted to buy the third bike. ó tún kó owó. I gave him money. bíi two hundred thousand. like two hundred thousand. mo fún ọ kó fi ra mọ́tò. I dash you to buy the car. nípò òtijọ́ kan. there was a day. n fẹ́ ra mọ́tò six hundred thousand. I wanted to buy a car of six hundred thousand. bọ́bá lọ bá. I went to him. mo ní mi ò lè lọ ra mọ́tò ká má jọ lọ. If, uh, you must follow me to buy my car. ẹnìkan fún mi six hundred thousand mo fẹ́ ra mọ́tò. and I wanted to use to buy a vehicle. wọ́n láwọn ti gbọ́. He said, Abed. He told people the whole thing to excuse him. He said, Don't be annoyed. sórí six hundred thousand dollars fi ra mọ́tò yìí. six hundred thousand dollars you buy this car. mo advice yẹ pé. mo gbà ẹ́ nímọ̀ràn. ọmọ àjọ mi kan wá. there is a church member of mine. ó ta mọ́tò kan one thirty. he wants to sell his car. I think one thirty thousand buy it. kó fún mi ní four seventy yẹn. then give me four seventy thousand. kí n yà. let me borrow it from you. gbàtí ọba ti tóbi ọdún kan. for a year and a half. màá ti rówó yẹn. I'll be able to pay you. one Then you sell the one one You had the money to eat and used to buy a new one. mélòó He was having three vehicles. ẹ̀tọ́ There are some of you you are yet to get to entitlement at where you are working. It is slavery. There are some of you. They are using you they are not giving you what you deserve. Now ẹnì kan bí àwọn tẹ́ people you are fighting with they don't want you to go they are chronic users. Ah! I went to The following day. I went there. Let us go to where the guy is. He said no I can't follow you. Let me have the money. One. Yes yesterday money let me have it. I went there. I bought it. I rent it. I drove it má tó gọ́ bàjẹ́ bí wọ́n bá darí ẹ̀sìn náà lọ wọ́n kàn gbé bọ́ títí wọ́n kàn gbé wá èmi ọ̀kọ́ má tó mi kàn lọ ni èmi wọ́n kàn fi ti jà ni wọ́n kàn wá má tó lọ tèmi. ewu ń ba bó ń baba lẹ́kẹ̀ẹ́ wọn wà nígbà ẹgbàá dáa mi ò kọ́ mọ́tò rí moto ri ti wá kọ́ mọ́tò. I didn't like driving. Ah, ah, mọ́tò tó pé ìjọba darí ẹ̀sìn ní ọ̀lọ́. kí ni màá fẹ́ lọ kọ́ kí fẹ́ lọ kọ́ mọ́tò sí. I have no reason to learn driving. mi ò kọ́ mọ́tò láti bí twenty something years mi ò kọ́ mọ́tò tèmi o èmi rà o <laughs> mo sì bẹ́ẹ̀ ni sì já gọ́tà rí hmm. bẹ́ẹ̀ ni ebi ebi mọ́tò ni ebi mo fi jà lọ lọ mo dẹ̀ ń tẹ̀lé àwọn mọ́tò tẹ̀ ń lọ lọ mo dẹ̀ lọ bí mo ń lọ. now bọ̀bá ẹ ẹ bọ́yá kí n máa gbé mo n now boba lọ lé. you know supposed to ilé rẹ mo tún gbé mọ́tò lọ. I drove it to his house. bọ̀bá ni mo ti gbé dé. I said, Here it is. Ẹ wá yà mí ma. Ó lọ́lọ́ ma jẹ gbàdúrà He said, God forbid, I can't bless you. Olówó tó yẹ kó fún mi kí n wá fìlà mọ́tò ní kí n fọ. The money is supposed to give to me, you used to buy this car. Eh, ibi mo ti mọ̀ nù pé mo ti bọ̀ ọwọ́. then this is a wrong friend. ah níbi tó ọ sí. wherever you been confined. tí wọ́n ti mú ayé rẹ̀ sí. where there is oh. living your life. àṣẹ jáde. authority locate ayé rẹ̀ jáde lọ́dọ̀ wọn. níjọ́ in the name of Jesus. amen. amen. òun mẹ́ta ọ̀fẹ́ kẹ́mi ogun kan. káyọ̀ ó tún fẹ́ gbowó owó mi kó fi kó ń fi rà jẹ́ mẹ́rin. he wanted to collect my money so use it to buy another four. a sì pera wa ní. and call each other friends. ọlọ́run wá sọ fún mi pé ó ti bọ́ sọ́wọ́ rẹ̀ sìnrú. This friend will enslave you. You must part ways with him. Ṣùgbọ́n o ò lè dá lọ mọ́. But you cannot leave him. Toro ti pẹ́ bẹ́ẹ̀ bá ríra ẹ̀ lè sinmi. he can't do without me. lọ́ọ̀bù àwọn ọjọ́ mọ́kànlá pé kí n lé ọ. he told me to fast for twenty one days twenty two sunday away. mo wá lọ pé ibi tí ọ̀yẹ́ ń dé mẹ́tí mo dé olúwa lé mi fúnra rẹ̀. olè send me about yourself. ìwọ ò lè gbàdúrà you can't pray such a prayer. gbé ẹsẹ̀ rẹ̀ ńlẹ̀ gbé ẹsẹ̀ rẹ̀ ńlẹ̀. be active gbé eh, eh, ẹsẹ̀ rẹ̀ Jeremiah twenty two pásùrì kan Jeremiah bàbá lẹ́sẹ̀ ẹ pariwo shout kí ni ntáyé fi di ayé mi mọ́lẹ̀ tí o jáyé mi ọlọ́dẹ náà ọ̀yà já dànù ìwọ ìdè tó dè mọ́ ọ̀yà máa já ọ̀yà máa já ọ̀yà máa já ọ̀yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ jésù ẹ mọ mi náà kí la yẹ fi bí ayé mi mọ́lẹ̀ kí ọ̀tá yẹ fi bí ayé mi mọ́lẹ̀ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ ìdò ìdò ìdò ìdò ìdò ìdò àwọn ọ̀sẹ̀ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ ìdò àwọn ọ̀sẹ̀ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ. Hey! Let's go.

ẹja ẹja ẹja Jésù olúwa ẹ mọ iye ọdún tí mo fi ni mo fi ṣe program on Navy Town tàbí fún mi ní five thousand ni. I minister for years at Navy and they used to give me five thousand naira. olórin tọkọrin thirty minutes ọgbà hundred thousand. the guest I the minister for thirty minutes he was given hundred thousand. minister for three days mo gba five thousand. I that minister for three days I was given five thousand naira. àwa wọ mọ́tò wa Surulere láti ibẹ̀. and ah, from there I bought a bus going to Surulere. ìjọba mo wọ mọ́tò wa Surulere. there was a day I bought a bus going to Surulere. mo wá bọ́ọ̀lù ní sẹ̀lẹ̀ bus stop. I alighted at sẹ̀lẹ̀ bus stop to take a bag from Surulere. ìgbà yẹn wọ́n cancel ọ̀kadà lẹ́kọ̀ọ́. That was when they parked in Lagos. Mo fẹ́ wá jáde sí Surulere, mo wá sọnù Lẹ́kọ̀ọ́. I got lost. Mo wá rìn láti ẹ̀ lẹ́kọ̀ọ́. I trekked from eleven pm. Mo wá dé, mo wá jáde sí ibi ojú ìwòye ní Mosìn yẹn. Ní two five. I found myself at Ìwòye. láàárọ̀ ẹ mo lù wọ́n á sọkún bọ̀lọ̀. I was sweeping. ìyẹn ò ní má tán lọ lálẹ́ o. And he didn't stop me from going back there the following night. Ẹ wo First King twenty-two seventeen. First King twenty-two seventeen. Ṣebí Mekaya ṣebí wòlíì ni. Mekaya was a prophet. Ṣebí inú tubulo ló ń wà. He was in the prison. lẹ́yìn ìgbà tí wọ́n ti wá ṣe bẹ́ẹ̀ fún mi títí after the three minutes ibi mo ti mọ kogun ti sẹni ọkàn dijọ àwọn àpárí program ni pásọ ẹ kàn ní ọyọyọya ẹ máa gbé dáàdì lọ sí hòtẹ́ẹ̀ that to his hotel. mo lé hòtẹ́ẹ̀ I which hotel is that. ó he said your hotel. mo lé hòtẹ́ẹ̀ bó ó lé máa gbà fún. how do you he said the one where you always love. àṣé wọ́n gba hòtẹ́ẹ̀ fọdún mẹ́ta. so for the past three years they been praying. àṣé ogun ni òjé wọn mú mi débẹ̀. but God will stop them from taking me there. ogun ni pastor pastor tó mọ̀yàn lórí òkè. the power to somebody in mountain. wọ́n dórí òkè èrì o. wọ́n fẹ́ gbàdúrà pray. kaba nawọ́ sẹ́ni pastor mo pe fẹ́ sọ̀ràn. I have a vision to pastor tell you. pastor ni ẹ mọ̀ sọ̀ràn. no I'm not interested ẹni yẹn bá ní. olúwa lọ́rọ̀ mi sẹ́ni tẹ́ ẹ mú dání. pásítọ̀ lọ́dẹ ẹ̀ máa sọ. ọba kọjú sẹ́ni yẹn pé olúwa sọ kékeré ọmọ pé ẹ̀tọ́ ọ̀ràn sí ọlọ́run kan bẹ nílé rẹ̀. o fẹ́ mú ọ lọ sí lẹ́bù tọ́ kan. bẹ́ẹ̀ torí pé òfin pásítọ̀ ìlẹ́tọ̀ ẹ̀ torí ẹ̀ ló fi lọ lẹ́bù tọ́ yẹ kọ́ lọ. lọ́la nílò tọ́ ni ẹ ṣe o. it is true. ó lẹ́tọ̀ọ́ dáàbò he said his is right. wọ́n ní dáàdì wo ní dáàdì tí a ń dúró. which daddy the one standing here. Eh. yes. wọ́n lẹ́ tọrọ àwọn oníbẹ̀ lè. which church is that. ó ní mo ra mọ́tò fún wọn ni. I bought a car for him. ó ní mo wá rẹ́gísítà rẹ̀ ló kọ́ wọn. I used them to register it. ó ní ìwà rántí gbé fún wa. but the came mama to give it to him. pastor ni. the pastor said. nígbà wo. when was that. ó ní mo ti ó nígbà tí ìwé rẹ̀ di ó ní mo tún renew rẹ̀. he said even when the document expired I renew it. ó renew ìwé mọ́tò pastor náà lé ara ẹ̀. he renew the document in his compound. Eh, pastor ni àgbàdua máa dùn àtìgbà. the pastor said we are no more praying our prayers are answered it is high time to go home. ìsòlì ẹ o. please let's go to your house. bẹ́ẹ̀ni sá ọba ọsọ lọ gbé mọ́tò àdúrà kiri. the pastor follow into his other day. sẹ́ẹ̀mà pọ́kó pastor jogun rẹ̀ lọ́nu don't you know the pastor party was more complicated than his own. ìtọ́ wa pa pastor yẹlẹ́kùnrin. this is the reason why the pastor cry. ọ̀sán mọ́tò ó tún darí wá bá mi lórí òkè. he came to meet us on the road. olóòtú gba bẹ́ẹ̀ lọ́mọ rẹ̀ kẹ́ pèpè ẹ wá. one of his lover come come. ọmọ tó gbọ́dọ̀ rẹ̀ dàgbà. the one that ọwọ́ àtẹ̀ lọ́mọ yẹn lọ ọmọ yẹn wá ní dádì. ó ní ẹ wo mọ́tò yìí. look at this car. ó ní mo rà pé mo fẹ́ fún yín fún Christmas ni. I bought it for you to celebrate Christmas. ó ní bẹ̀rẹ̀ wọlé ní ìdàdúrà o. he said but as you need prayer. wọ́n lálàtí mọ̀ ńlá sí yín ọ̀dà. because I always have bad dreams about you. ó ní ní òjé kí n fún yín December twenty three. bẹ́ẹ̀ so I didn't give you. Uh, ìfún yín January. I didn't give you the January. February. February I didn't give you. ìfún yín ní March. I didn't give you the month of March. ìfún yín l'April. and April. yín ní May ló fi di June ní táìmù kòró ọkàn dá mi lójú pòròpòrò ni wọ́n ní kí ni bọ́ọ̀lù ẹ̀kọ́ ó nígbà tí wọ́n tó súnmọ́ mi ńlá láti ọ̀dà sí mi mélòó mélòó náà wọ́n lórí ta ó ní bí mo ṣe ń gbàdúrà tó ọ̀tá sì tún fi mí pamọ́. ẹ kẹ́ ṣe nínú túbú ayé tí mo wà. in the diabolical prison that I am. lórúkọ Jésù. in the name of Jesus. mo jẹ́ dé. ayé máa gbé prison lórúkọ Jésù. ẹ̀mí mọ̀ nínú túbú ayé tí mo wà. mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde sọ̀rọ̀

Ibi ayé fi ọ̀pọ̀ mọ́ sí. Ibi jáde lọ́wọ́ ọ̀rọ̀ nínú àmọ́ àwọn ìka. In the prison of the wicked ones. Lórúkọ Jésù. In the name of Jesus. Jáde. Jáde. Ọfà tó lóore order to. mo pàṣẹ. I decree. ọfà yẹn bá yẹn jẹ dọ́là. ọfà tí yóò dolórí ọrẹ tí yẹn. yẹn sọ ma find us from seeing you. mo pàṣẹ. I command. ọfà yẹn jẹ dọ́là. ọfà tí yóò jẹ wọ́n sí ọlọ́wọ́. yẹn sọ ma from helping you. mo pàṣẹ. I command. ọfà yẹn jẹ dọ́là. ọfà agbára kankan. ọgọ́tì. mo pàṣẹ káyọ̀tì kúrú. ọ̀fọ̀ yẹn jáde. káyọ̀tì kúrú. ojú aṣẹ́gun lọ. kílẹ̀ tó tún bá ìrànlọ́wọ́. òrè tó ló gbà láṣẹ fún mi ọba yẹ ò lè ṣe. èmi ò dúpẹ́. àjọ máa gbé ọwọ́ sókè kọrin yẹn. me, yeah. ṣe fún mi ọba yóò lè ṣe ah, èmi yóò dúpẹ́. èmi yóò dúpẹ́. atọ́fara tìbí òkè ọba tó jọba lọ. mọ́ ráre òkè tìrì mọ̀wọ́ onìkan gbéra ẹ̀ níjà bàbá mi gbangba gbangba ẹrù jẹjẹ létí òkun apanla tó ṣàyẹrẹ ọgbọ́n tó borí ọlọ́gbọ́n ìmọ̀ tó borí onímọ̀ òye tó borí olóye aláàfin ọ̀run ni bàbá ọmọ bàjẹ́ bẹ́ẹ̀ nìkan ò fi jẹ́ bàbá mi gbangba gbangba o bàbá mi olójú iná alákọ̀ọ́kọ́ fún gbòókanlẹ̀ ẹrù tó jẹ́ ẹrù lọ ẹrù tẹ́rù kì í bà ẹrù tí tẹ́rù ń pè á èrè tó wúwo lọ sóko mi ọba yóò lè ṣe é. aláàbò lórí ẹ̀mí mi aláàbò lórí ayé mi aláàbò lórí iṣẹ́ mi aláàbò nínú àjò mi. èrè tó ló gbọ́ lọ sí fún mi ọba ayé ò lè ṣe èmi yóò kí. bí ọwọ́ méjèèjì sókè sí bàbá èmi yóò. tó láyé mi o oṣù bàrà màrà ọ̀rẹ́ ẹ̀ oṣù bàrà màrà ọ̀rẹ́. ọlọ́run tó lágbára o oṣù bàrà màrà ọ̀rẹ́ ẹ̀ oṣù bàrà màrà ọ̀rẹ́. balẹ̀ máa rẹ̀ o oṣù balẹ̀ máa rẹ̀ o. ọlọ́run tó láyé tó oṣù balẹ̀ máa o. gbogbo dàtí là kọjá ó padà já sí rẹ̀ ó padà já sáyọ̀. Lord, adé tún ọ̀la ṣe é ń bẹ ìkúnlẹ̀ tó ń bẹ lórí lórí ìdàwó àrùn bí kà ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ọlọ́run àwọn àgbààgbà mímọ́ mímọ́ bàbá mi tó gbé láàfin ọ̀run ayérayé nínú ayérayé ayérayé ti tẹ ayérayé ayérayé tó la ayérayé ayérayé tó ń gbáyérayé mì ayérayé tó ń jẹ́ ayérayé ayérayé tó ń ṣe ayérayé ayérayé tó ń sọnù ayérayé ayérayé nínú ayérayé àpáta ìgbàlá ti wá o Jésù olùgbàlà ọmọ Ọlọ́run. mo súre ẹ rí I bless you, you will obtain mercy. Kílẹ̀ tó sú. Before today runs out. Ẹ ní ẹ̀rí. You will have testimony. Kí ilẹ̀ tó sú. Before the end of today. Ẹ ní ẹ̀rí. You will have testimony. Kí ilẹ̀ tó sú. Before today runs out. Ẹ ní ẹ̀rí o. You will have testimony. Kí ilẹ̀ tó sú. Before today runs out. Ẹ ní ẹ̀rí o. You will have testimony. Amen. Ọlọ́run yóò yà yín lẹ́nu. Ah, ah, God will surprise you. Ọlọ́run yóò yà yín lẹ́nu. Ah, God will surprise you. Ọlọ́run yóò yà yín lẹ́nu. Ah, God will surprise you. Ojú ò ní tì yín o. Ah, you will never be put to shame. Ògo ni forúkọ Olúwa. Glory be to the name of the Lord. Omi wa kọ́lọ̀ ń yà sí mi mọ́. Ẹ̀jẹ̀ Jésù wọnú ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù wọnú ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù wọnú ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù wọnú ẹ̀. Ògo forúkọ Olúwa. Ẹ tẹ́wọ́ fún orí ọ̀fẹ́. Yes, for the grace. Gbé ìgbé ayé mímọ́ o. Live out the life. Sá fún ẹ̀ṣẹ̀. from sin. Bá Ọlọ́run rìn. Walk with God. Anything cause má wàá gbàgbé. bear it in mind. Jésù ní pẹ́ dé mọ́. Jesus is coming soon. Anytime ló lè dé. Can come at any time. Máa múra lẹ̀. Be prepared for him. Sóòrù ń bẹ ní alẹ́ òní. There is vigil today. Ní alẹ́ òní. Ní òṣèǹgèrè. A ah, tó ṣèǹgèrè. Ìṣòro wà lálẹ́ òní. There is vigil. Yóò dára fún yín. Amen. Orí ọ̀fẹ́ tí bàbá. Amen. Tí ọmọ. Amen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 Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.